èmi Abíọ́dún Ọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí ọkùnrin mo kí obìnrin mo kọ́mọdé mo kẹ́yìn àgbàlagbà o mo kóyunnú mo kásẹ̀ dé mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá pàápàá ẹ̀yin tí ẹ̀ ń fìfẹ́ hàn sí mi Abíọ́dún Ọláwuyì látìgbà tí mo ti stọ́ọ̀pù ètò live program mi tá a ti dánu dúró lórí ẹ̀ látàrí ìkan lára àwọn irinṣẹ́ tá a fi ń gbé òun sí afẹ́fẹ́ tá a fi ń gbóhùn jáde tó daṣẹ́lẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹni tó ń pè mí látìgbà tí a ò ti wá sórí afẹ́fẹ́ mọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń ṣèrànwọ́ pátápátá lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan mo mà lóore o mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń sọ wípé ètò náà kò gbúdọ̀ kú sọ́nà bí èéfín bẹ́ẹ̀ mo sì ń rọ́wọ́ yín ẹ mo dúpẹ́ o mo mà á lóore èmi Abíọ́dún Ọmọláwùyí n ò ní fìgbà kankan n ò ní fi ya láì moore o ẹ̀sìn mo dúpẹ́ sí mi yìí ìwúrí ńlá òun ló ń jẹ́ fún èmi Abíọ́dún Ọmọláwùyí náà ẹ̀sìn mo dúpẹ́ o mo lóore lẹ́ẹ̀kan sí o ní tì nígbà wo òun là ń kà lọ ìwé tí àkọlé ń ikú àwọn méjèèjì ò ní wọ́n jọ kúrò ní ìpàdé tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ṣe ibi tí wọ́n ti ń padà sí ìdí ọkọ̀ wọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ẹ rántí wípé àkàlà ó ní òun fẹ́ ṣẹ̀yọ́ Ìrìnmí sì ní òun ò lè dúró dé wípé sọmọ wípé ọ̀nà lè tó ń jìn díẹ̀ ibi tí àkàlà tó ti bọ́ sẹ́gbẹ́ kan tó ti ń ṣẹ̀yọ́ ìtọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ó ti máa béèrè wípé kí ni ìtumọ̀ kéèyàn ṣẹ̀yọ́ ibi tó ti ń tọ̀ òun lẹ́nìkan ló ti ra amú látẹ̀yìn kí ló wá ṣẹlẹ̀ nígbà tẹ́ni náà ra mú ẹ̀ràn ti wípé erin mi gbọ́ tí àkàlà dún ó mú ìbọn ọwọ́ rẹ̀ gírígírí ó wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀nà ibi tó ti gbọ́ ohùn àkàlà torí ó mọ̀ wípé dájúdájú nǹkan kan ló ṣe é ibi tá a bá dẹnu ẹ jẹ́ sún sẹ́yìn díẹ̀ kó lè yé yín dáadáa erin mímú ìbọn ọwọ́ rẹ̀ gírígírí ó sì bẹ̀rẹ̀ sí ní yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀nà ibi tí ó ti ń gbóhùn náà bí ìgbà tí ẹkùn tó ń ṣọdẹ ẹran ẹni tó rá àkàlà mú láti ẹ̀yìn náà ó yọ ọ̀bẹ kan báyìí tó ń tàn yánnayànna jáde ní abẹ́ aṣọ dúdú tó wọ̀ ó fi gbogbo agbára gbé ọ̀bẹ náà sókè ó sì tì í bọ àkàlà ní ọrùn ẹsẹ̀kẹsẹ̀ òun ló sì fi ọ̀bẹ náà já gògóńgó àkàlà sílẹ̀ ẹ̀jẹ̀ tọ́ Erinmi bẹ̀rẹ̀ sí ní gbọ́ bí àkàlà ti ń pòfóló ìgbà tí yóò fi yọdé ibi tí àkàlà wà ẹ̀mí ti ń bọ́ lára àkàlà ẹ̀jẹ̀ sì kunlẹ̀ níbẹ̀ bíi pé màálùú òun ni wọ́n pa síbẹ̀ Erinmi sáré gbójú sókè láti wo gbogbo àyíká bóyá ó lè rí ẹni tó ṣiṣẹ́ ibi ọ̀hún ó rí àkẹ̀yìn sí ẹni tó ṣiṣẹ́ ibi náà ṣùgbọ́n kí ó tó dìde tán láti lè yin ìbọn ọwọ́ rẹ̀ fún ẹni tó rí ẹni náà ti rá mọ́ inú òkùnkùn ìbẹ̀rùbojo kò jẹ́ kí irin mi kó lè tọpa ẹni náà rárá ó bẹ̀rẹ̀ padà láti gbé àkàlà ṣùgbọ́n eléérú ti sungi ẹlẹ́kọ̀ọ́run ó ti polówó erin mi pariwo tòò ó mi àkàlà jìgìjìgì ṣùgbọ́n àkàlà ò lè mira mọ́ erin mi bá ìdí lọ sí ilẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní sọkún bí ọmọ tuntun lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tó ti ń sọkún ó dákẹ́ ó nu omi kúrò lójú ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò ó sì pe ajítòní ajítòní sọ fún un pé kó pe àwọn ọlọ́pàá pé òun náà yóò bá wọn níbẹ̀ láìpẹ́ Erinmi já ìpè náà ó sì pe àwọn ọlọ́pàá lẹ́yìn tó bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ tán ó já ìpè ọ̀hún ó sì ń wo àkàlà rororo bíi pé àlá òun ló ńlá kò pẹ́ púpọ̀ sí àkókò náà tí Erinmi tó fi kófìrí iná ọkọ kan ní kan tó ń bọ̀ ní ọ̀nà ibi tó wà ó sọyè lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn ọlọ́pàá tí òun pè òun ló ní láti jẹ́ ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì lọ tọ́jú ìbọn ọwọ́ rẹ̀ àti ti àkàlà sí ibì kan ọkọ̀ àwọn ọlọ́pàá dúró ní ẹ̀gbẹ́ ibi tí òkú àkàlà náà gbalaja kalẹ̀ sí nínú àgbàrá ẹ̀jẹ̀ àwọn ọlọ́pàá mẹ́rin kan wọ́n sọ nínú ọkọ̀ náà tààrà ni wọ́n lọ sí ibi tí òkú àkàlà wà wọ́n yẹ gbogbo agbègbè wò pẹ̀lú ìfúnra wọ́n tún yẹ òkú àkàlà wò fínífíní láì fi ọwọ́ kàn án ọ̀kan nínú wọn ó kọjú sí irinmi ó ní ìwọ ló pè wá àbí bẹ́ẹ̀ ni sà báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an irinmi tún pùrú sẹ́kún ó sì ń wa ẹkún mu bí ọmọ tuntun irinmi kò lè ṣàlàyé ohunkóhun mọ́ àwọn ọlọ́pàá náà bẹ̀rẹ̀ sí ní ya àwòrán òkú àkàlà tó wà nílẹ̀ ọ̀kan nínú wọn ó bá ọ̀gá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà òun ni wọ́n gbé òkú àkàlà sí ẹ̀yìn ọkọ̀ wọn Erinmi fẹ́ lọ wọ inú ọkọ̀ tirẹ̀ ṣùgbọ́n wọn ò gbà á láàyè rárá wọ́n ní kó wọlé sínú ọkọ̀ tí àwọn gbé wá ni ọlọ́pàá kan gba kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ wo inú àpò ṣòkòtò àkàlà wọ́n bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n sì bá kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ náà níbẹ̀ pẹ̀lú wọ́n mú kọ́kọ́rọ́ ọkọ̀ náà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá ọlọ́pàá kan wọ ọkọ̀ àkàlà ọ̀kan wa ọkọ̀ irin ni àwọn tó kù wọ́n sì wà nínú ọkọ̀ tó gbé òkú àkàlà wọ́n bá aré burúkú kúrò ní ibẹ̀. ní àgọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá mẹ́sàn-án òun ni wọ́n wà ní gbọ̀ngàn kan báyìí wọ́n ń sọ̀rọ̀ sí ara wọn kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀gá wọn ọ̀gbẹ́ni àkànjí àti túmọ̀sún wọ́n wọlé láti ẹnu ọ̀nà bí gbogbo wọn ti rí wọn òun ni wọ́n pa lọ́lọ́ tí wọ́n sì dìde tí wọ́n bẹ́rí fún wọn àwọn méjèèjì wọ́n lọ jókòó sí orí àga kan tó wà ní iwájú tó kọjú sí àwọn ọlọ́pàá tó kù náà bí wọ́n ti jókòó òun ni àkànjí ní kí àwọn ọlọ́pàá tó kù náà ò jókòó gbogbo wọn jókòó wọ́n sì pa lọ́lọ́ bí omi inú kété àkànjí bẹ̀rẹ̀ sí ní yẹ ìwé kan lára ìwé tí Túnbọ̀sún sí iwájú rẹ̀ wò bí wọ́n ti jókòó lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló gbé orí sókè tó sì kọjú sí àwọn ọlọ́pàá tó jókòó sí iwájú rẹ̀ ó ń wò wọ́n ṣùgbọ́n kò sọ nǹkan kan àwọn ọlọ́pàá náà mọ̀ wípé ẹ̀kọ kò lè ṣojú mímu àti pé bí ẹnikẹ́ni bá lè ta fèlèfèlè nínú àwọn onítọ̀hún yóò fi ara gba ẹgba ni àkànjí mìkanlẹ̀ ó ní mo lérò pé gbogbo yín òun lè ti rí ìwé ti kọmíṣánná kọ ránṣẹ́ gbogbo wọn kárí bọnú bí ìgbín wọn ní bẹ́ẹ̀ ni sà òjòjò ń ṣèwọ̀fà wọ́n ló tún gbèsè rẹ̀ dé bó bá sọmọ olówó wọn á ní kó rọjú fata sẹ́nu wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣekú pa tọkùnrin tóbìnrin nínú àwọn ilé ìwé gíga tó ń bẹ nílẹ̀ yìí àrà tí wọ́n ń fi àwọn obìnrin dá kí wọ́n tó pa wọ́n a máa gbomi lójú ènìyàn ìṣẹ̀lẹ̀ náà sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àná ọjọ́ ti ta sí i tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi wọn a ò rí ìwé kankan láti ọ̀dọ̀ ẹnikẹ́ni láti rú iléeṣẹ́ ọlọ́pàá lágbára ká lè tètè dẹ́kun ìwà ìbàjẹ́ ọ̀hún ní kété tí wọ́n pa ọmọ kọmíṣánná lóru òní mọ́jú iléeṣẹ́ ọlọ́pàá kò wá ní ìsinmi mọ́ ìpè tí mo ti gbà lẹ́nu ìgbà tí ojúmọ́mọ́ yìí ó ti lé ní ọgọ́ta gbogbo wọn ni wọ́n ń dúnkòkò mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí pé bí a ò bá tètè ṣe àwárí ẹni tó ṣiṣẹ́ ibi náà a ó fi orí jóná a ó sì gbóòórùn ara wa gbogbo ọ̀nà tí ẹ bá mọ̀ òun ni kí ẹ gbà kí ẹ lè tètè ṣe àwárí àwọn tó ń ṣiṣẹ́ ibi náà kì í ṣe torí àwọn olóṣèlú àti àwọn aláṣẹ tó ń dúnkòkò mọ́ wa bí kò ṣe torí àwọn aráàlú tí wọn ò ní agbára tí wọ́n ń fi orí wọn fún àgbọn wọ̀nyí mo fún yín ní ọjọ́ méje péré kí ẹ fi ṣe àwárí ẹni tó ń gbénú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ọ̀hún bí ẹ bá wá rí ohunkóhun tí mo lè ṣe láti ràn yín lọ́wọ́ gbáwúyá òun ní ilẹ̀kùn ọ́fíìsì mi ṣí fún yín ó ọwọ́ yín o àkànjí dìde fùú òun àti túbọ̀sún wọ́n sì ń jáde lọ bí wọ́n ti ń jáde lọ òun ni àwọn ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán náà ni wọ́n dìde tí wọ́n sì bẹ́rí fún un lẹ́yìn tó lọ tán òun ni àwọn ọlọ́pàá náà wọ́n fi oríkorí tí wọ́n sì ń kùn yùmùyùmù. ní àgọ́ ọlọ́pàá àkànjí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé sínú ọ́fíìsì rẹ̀ ni túnbọ̀sún náà sì tẹ̀lé e lẹ́yìn àkànjí jókòó sí orí àga olóbìrípo kan báyìí àárẹ̀ mú ìrẹ̀wẹ̀sì ó sì hàn ní ojú rẹ̀ pẹ̀lú túbọ̀sún kó àwọn ìwé ọwọ́ rẹ̀ sí orí tábìlì ní iwájú àkànjí ó pẹ̀yìn dà ó sì jáde lọ ó ti dé ẹnu ọ̀nà kí àkànjí ó tó pè é padà túbọ̀sún padà sí iwájú àkànjí àkànjí sì fi ọwọ́ sọ fún un pé kó jókòó túbọ̀sún jókòó ní iwájú àkànjí àwọn méjèèjì wọn wá jọ kọjú sí ara wọn àkànjí tó jókòó dáadáa ó ní kí ni o rò nípa àwọn méjèèjì tó ń bẹ ní àhámọ́ wa lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sí Oríyọmí àti Dúróṣinmí Dúróṣinmí báwo Oríyọmí àti Erinmi ni mò ń wí Túnbọ̀sún rẹ́rìn-ín ó ní ọ̀gá Erinmi náà ni Dúróṣinmí Dúróṣinmí Adérọ̀gbà òun ló ń jẹ́ ìnagijẹ rẹ̀ òun ló ń jẹ́ Erinmi òó ó yé mi wàyí ibo ni ìwádìí rẹ̀ dé dúró lórí wọn Oríyọmí ò mọ nǹkan kan nípa ikú Adémọ́lá o Àkànjí dákẹ́ lọ díẹ̀ ó ní èmi náà ń wò bẹ́ẹ̀ kí olódùmarè kó má fi wá ṣe sábàbí ibi àmì o ọ̀gá a jẹ́ pé orúkọ rò nìyẹn orí rẹ̀ ó ti yọ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá Erinmi wá ń kọ́ ní tirẹ̀ o ọwọ́ Erinmi ò mọ́ rárá ní tirẹ̀ ọ̀gá ó ṣeé ṣe kó jẹ́ wípé òun ló pa àkàlà bí a bá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò dáadáa yóò padà jẹ́wọ́ kí ló fẹ́ pa àkàlà fún ṣe bí ọ̀rẹ́ ni àwọn méjèèjì túbọ̀sún ní kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ ọ̀gá wọ́n lè ní gbólóhùn aṣọ kí ó sì torí rẹ̀ kó pa àkàlà ó sì tún lè ṣèèṣì àti wípé kí ni wọ́n ń wá ní irú ibi tí àkàlà kú sí yẹn ní òru ọ̀gànjọ́ ó lè jẹ́ òun ló tan àkàlà lọ sí ibẹ̀ àkànjí ní kò sí irọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ túbọ̀sún ó lè jẹ́ pé obìnrin òun ni wọ́n ń jà sí gan bẹ́ẹ̀ ni ọ̀gá ó túmọ̀ sí pé ó lè jẹ́ irọ́ onírin mi ń pa pẹ̀lú gbogbo ohun tó ti ń wí láti ìgbà yìí wá kò sí òtítọ́ ọ̀rọ̀ nínú rẹ̀ rárá ó ní òun àti àkàlà òun ni àwọn jọ wà ní alẹ́ ọjọ́ náà ṣùgbọ́n àkẹ̀yìnsí ẹni tó pa àkẹ̀yìnsí ẹni tó pa á nìkan òun ni òun rí tí kìí ṣe wípé wọ́n fi ọwọ́ bò ó lójú àkànjí dákẹ́ lọ díẹ̀ ó wojú túbọ̀ sún sàkún ó na ọwọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó sì pe ẹnìkan ní kété tí ẹni náà gbé ìpè rẹ̀ òun ni àkànjí ní bá mi mú irin mi wá ó já ìpè ọ̀hún ó fi ẹ̀yìn ti padà sí orí àga tó jókòó ó ń fi ọwọ́ ọ̀tún ó fi ra ẹnu jógíjógí bíi pé ó ń ronú lórí nǹkan kan ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn ní ìta o ọlọ́pàá kan àti wọlé dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́pàá náà ó sì ní kí ó máa lọ ní tirẹ̀ ọlọ́pàá náà bẹ̀rí fún ọ̀gá ó sì jáde lọ àkànjí wojú erinmi ó ní kí ni orúkọ rẹ erinmi ni sà erinmi ni bàbá àti ìyá rẹ sọ ọ àbí rárá sà dúró sinmi ni mò ń jẹ́ ibo ló ti wá rí erinmi tí ò ń jẹ́ ìnagijẹ mi ni sà ó túmọ̀ sí wípé ìnagijẹ náà ò ní àkàlà bẹ́ẹ̀ ni sà kí ni ẹ tún ń pe orúkọ rẹ̀ gangan òjò akálà ni sà akálà ó ní ẹsọ di àkàlà àbí bẹ́ẹ̀ ni sà àkànjí dákẹ́ lọ díẹ̀ ó ní kò sí orúkọ tàbí ìnagijẹ tí ènìyàn ń jẹ́ tí kò ní ìdí tó fi ń jẹ yorùbá ní ìran igún ò ní jẹbọ ìran àkàlà wọn a sì jòkú dájúdájú ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ò ìwọ àti àkàlà ó ní láti jẹ́ wípé ó ti pa ọpọlọpọ ènìyàn ò ẹsẹ fún ní ìnagijẹ náà torí ìwádìí wa fi hàn pé ìgbà tó wọ ilé ìwé gíga òun ló tó bẹ̀rẹ̀ sí ní jẹ orúkọ ọ̀hún Erinmi dá itọ́ mi lódìlódì ara rẹ̀ kò sí ọ̀ ó ní rárá sa o n ò sí nínú ẹgbẹ́ òkùnkùn kankan Túnbọ̀sún kọjú sí ó ní ibo ni ẹ lọ ní òru ọjọ́ tí àkàlà kú tí ẹ fi pẹ́ tó bẹ́ẹ̀ ní ìta kílọ̀bù ni a ti ń bọ̀ sà kílọ̀bù bẹ́ẹ̀ ni sà ǹjẹ́ ìjà kankan wáyé ní kílọ̀bù náà láàrin àkàlà àti ẹnikẹ́ni rárá sà ó sọ wípé ìwọ àti àkàlà ẹjọ wà ní alẹ́ ọjọ́ náà ni bẹ́ẹ̀ ni sà ìwọ náà ló sì pe iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni sà ibo ni ìwọ wá wà lásìkò tí wọ́n ń gún àkàlà ní ọ̀bẹ mo ti sọ fún yín wípé àkàlà ní òun fẹsẹ̀ yọ èmi sì ti rìn jìnnà sí díẹ̀ torí mo ti fẹ́ wọ inú ọkọ̀ mi kí n tó gbóhùn rẹ̀ wípé nǹkan ṣe é o ní orí àkẹ̀yẹsí ẹni tó pa àkàlà bẹ́ẹ̀ ni sà ọkùnrin ni àbí obìnrin àkẹyìnsí rẹ̀ lásán ni mo rí sà kò jẹ́ kí n lè mọ irú èyí tó jẹ́ nínú méjèèjì aṣọ dúdú kan báyìí tó nífìlà lórí òní ẹni náà sì wọ̀ aṣọ dúdú onífìlà lórí bẹ́ẹ̀ ni sà túbọ̀sún àti àkànjí wọn wojú ara wọn wọn dákẹ́ fún ìṣẹ́jú díẹ̀ àkànjí sí fáìlì tó wà ní iwájú rẹ̀ ó sì mú àwòrán tí wọ́n yà ní ilé oúnjẹ tí adémọ́lá kú sí jáde ó nà á sí erinmi ó ní àbí irú aṣọ yìí erinmi gba àwòrán náà lẹ́yìn tó wò ó fún ìṣẹ́jú àyá díẹ̀ ó ní bẹ́ẹ̀ ni irú aṣọ yìí gan-an òun ni kò sì yàtọ̀ rárá túbọ̀sún àti àkànjí wọ́n tún ojú ara wọn túbọ̀sún ní ọ̀rẹ́ tímọ́tímọ́ òun oni ìwọ àti àkàlà ǹjẹ́ àkàlà àti ẹnikẹ́ni jà sí obìnrin ṣáájú àkókò tí ó di olóògbé rárá ṣá o àkànjí tún mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó pe ẹnìkan ó ní bá mi mú orí wá ó já ìpè náà ó kọjú sí irin mi ó ní bí mo bá lè bá irọ́ nínú ọ̀rọ̀ tí o sọ kalẹ̀ yìí n ó fi imú rẹ̀ dán irin irin mi wọlé ràkọ̀ bí iná fìtílà ṣùgbọ́n kò sọ nǹkan kan ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn ọ́fíìsì àkànjí àkànjí ní wọlé o ọlọ́pàá tó mú irin wá lẹ́ẹ̀kan wọlé pẹ̀lú oríyọmí ọlọ́pàá náà bẹ́rí wọ́n sì fẹ́ máa jáde lọ àkànjí ní máì tí ì lọ jàre ọlọ́pàá náà padà sí ọ̀dọ̀ wọn àkànjí ní oríyọmí oríyọmí ní sá ǹjẹ́ o sì rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé oúnjẹ tí o ti ń ṣiṣẹ́ lọ́jọ́ tí adémọlá kú síbẹ̀ bẹ́ẹ̀ ni sà ǹjẹ́ o mọ ọmọkùnrin yìí rí àkànjí náwó sí irin bẹ́ẹ̀ ni sà ààyè irin mi bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì àkànjí kọjú sí ọlọ́pàá tó mú oríyọmí wá ó ní kó máa mú irin mi lọ irin àti ọlọ́pàá náà sì jáde lọ bí wọ́n ti jáde lọ tán ó ní àkànjí kọjú sí oríyọmí ó ní ó sọ wípé ó mọ irin mi àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni sà ibo ló ti mọ̀ ọ́ wọ́n máa ń wá sí ilé oúnjẹ wa dáadáa àkànjí àti túbọ̀sún ojú ara wọn wọ́n tún jókòó dáadáa túbọ̀sún ní ṣé òun nìkan ló máa ń wá rárá sà àwọn àti àwọn ọ̀rẹ́bìnrin wọn wọn a máa wá ní ìgbà mìíràn àwọn ọkùnrin méjì kan wọn a máa bá wọn wá ọ̀rẹ́ wọn kan tilẹ̀ wà tó jẹ́ wípé wọ́n jọ máa ń rìn ní ọ̀pọ̀ ìgbà ni bí ìgbéfà ìkara wọn àtẹ̀lé òní ọ̀rọ̀ wọn túbọ̀sún ní àbí àkàlà rárá sà ni wọ́n ń jẹ́ oju wojú akaji àkànjí mú àwòrán àkàlà ó nà á sí abi ó ní àbí ẹni tí òun wíkọ́ nìyí bẹ́ẹ̀ ni sà àwọn nìyí ní ó tó o ti rí wọn gbẹ̀yìn nílé oúnjẹ yín ó kéré wọn a máa wá láàrin ọjọ́ méjì sí ara wọn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan òun ló ṣẹlẹ̀ tí wọn ò fi wá déédéé mọ́ fún ọjọ́ pípẹ́ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ ó jàre wọ́n wá sí ilé oúnjẹ wa lọ́jọ́ kan pẹ̀lú ọ̀rẹ́bìnrin ẹni tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí àti ọ̀rẹ́ wọn tí mo ní wọ́n jọ máa ń wá déédéé yẹn àkànjí ní ìyẹn òjò bẹ́ẹ̀ ni sà túbọ̀sùn ní kí ló wá ṣẹlẹ̀ ẹni tó ń jẹ́ òjò yẹn ó lọ tọ̀ erinmi tirẹ̀ náà sì dìde láti wá béèrè fún ohun tí wọ́n máa jẹ ìgbà tí wọn yóò fi padà sí ibi tí wọ́n jókòó wọ́n bá ọkùnrin mìíràn tó ń gbìyànjú láti gba òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọbìnrin tó tẹ̀lé wọn wá náà ọ̀rọ̀ náà ló bá di ariwo àkànjí ní lẹ́yìn ìyẹn ńkọ́ irin mi ṣàgùn ọkùnrin náà ní ọ̀bẹ ní ibi ọrùn báyìí àkànjí ní ṣé ara ọ̀bẹ tí ẹ fi ń fún àwọn ènìyàn lóúnjẹ náà ló mú rárá ṣá o túbọ̀ sún ní ibo ló ti wá rí ọ̀bẹ náà inú àpò wọn náà ni wọ́n ti yọ ọ́ tí mọ̀sún fún ojú àkànjí ó yí ojú padà sí Oríyọmí ó ní ọkùnrin náà wá kú rárá sà àkànjí ní ìgbésẹ̀ wo ni ẹ wá gbé ẹsẹ̀kẹsẹ̀ òní aké sí àwọn ọlọ́pàá tí wọ́n sì wá kó wọn lọ ó kàn jẹ́ ohun tó yani lẹ́nu torí pé erinmi ò tilẹ̀ sun ohun ọjọ́ kan ṣoṣo ní àgọ́ ọlọ́pàá tó fi padà sílé àkànjí àti túbọ̀sún wọn wojú ara wọn pẹ̀lú ìyanu àwọn méjèèjì wọ́n sì tún ojú orí yọmí wọ́n jọ sọ wípé torí kíni ẹ ò mọ̀ wípé ọmọ kọmísánná ilẹ̀ yìí ò ní irin mi ni àwọn méjèèjì wọ́n tún ojú ara wọn wọ́n tún ojú orí yọmí àkànjí ní kọmísánná èwo kọmísánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe ni túbọ̀sún fi ẹ̀yìn ti padà lórí àga tó fi jókòó ìrẹ̀wẹ̀sì hàn lójú rẹ̀ gbogbo wọn dákẹ́ fún ìṣẹ́jú àáyá díẹ̀ kí túbọ̀sún tó tún ní ṣé láti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ òun ni kò ti wá sí ilé oúnjẹ yín mọ́ bẹ́ẹ̀ ni sà àfi ọjọ́ tí wọ́n ṣe ikú pa ọ̀gbẹ́ni adémọ́lá tí mo tún dédé rí wọn túbọ̀sún tún jókòó dáadáa àkànjí náà tún ara ṣe lórí ìjókòó túbọ̀sún ní ó wá sí ilé oúnjẹ yín lọ́jọ́ tí wọ́n pa adémọ́lá àbí bẹ́ẹ̀ ni sà àkànjí àti túbọ̀sún wọn tún wojú ara wọn túbọ̀sún wojú oríyọmí ó ní àkókò wo lórí ṣé ṣáájú kí adémọ́lá tó kú ni àbí lẹ́yìn tó kú tán ṣáájú kí wọn ó tó kú ni sà ṣé òun náà wá jẹun ni n ò lè sọ o bí wọ́n ti wọlé òun ni èmi wọ yàrá ìdáná lọ láti lọ ṣe nǹkan láti lọ ṣe nǹkan kan ìgbà tí wọn ó sì jáde padà àkẹyìn sí wọn òun ni mo rí tí wọ́n ti ń jáde lọ kò sì pẹ́ sí àkókò náà tí arábìnrin tó wà pẹ̀lú ọ̀gbẹ́ni adémọ́lá fi pè mí pé kí n bá àwọn wù wọ́n wò ní ilé ìgbọ̀nsẹ̀ òkú wọn òun ni mo bá àkànjí ní irú aṣọ wo òun ló wọ̀ oríyọmí ronú lọ díẹ̀ ó ní. Ni aṣọ onífìlà lórí dúdú kan báyìí ni ṣùgbọ́n wọn ò dé fìlà rẹ̀ àkànjí wojú túbọ̀sún ó ní ọ̀rọ̀ yìí ń lójú bọ̀ túbọ̀sún wò ó ó minú kò gbé nǹkan kan àkànjí tún wojú Oríyọmí ó ní ǹjẹ́ o mọ̀ bí a ṣe lè rí ọkùnrin tí wọ́n gún ní ọ̀bẹ lọ́rùn náà bóyá ni ẹ lè rí wọn sà ṣé bí o sọ wípé kò kú bẹ́ẹ̀ ni sà ohun tí mo gbọ́ ni pé lẹ́yìn tí ọkùnrin náà kúrò ní ọsibítù kò sí ẹni tó gbúrò rẹ̀ mọ́ nílẹ̀ yìí àkànjí ní a ó wá rí túbọ̀ sọ fi ẹ̀gbẹ́ ojú wo àkànjí ó tún mẹnu ṣùgbọ́n kò sọ kankan àkànjí pé ọlọ́pàá tó mú oríyọmí wá kò pẹ́ púpọ̀ tí ọlọ́pàá náà fi dé bí ó ti wọlé òun ló bẹ́rí fún àkànjí àkànjí ní ẹ lọ ṣètò ìwé ìtúsílẹ̀ oríyọmí orúkọ rẹ̀ ti rò ó ẹ jẹ́ kó máa lọ sílé inú oríyọmí dùn ó sì dúpẹ́ lọ́wọ́ olódùmarè àti orí rẹ̀ àkànjí ní bí a bá ní ohunkóhun tí a tún fẹ́ bi ọ́ a ó máa kàn sí ọ. Oríyọmí ní kò burú ọ̀gá ẹ ṣeun. ó dúpẹ́ lọ́wọ́ Túbọ̀sún náà ṣùgbọ́n Túbọ̀sún ò sọ̀rọ̀ ó kàn fi orí dáhùn ni Oríyọmí àtọlọ́pàá náà jáde lọ. bí wọ́n ti lọ tán àkànjí kọjú sí Túbọ̀sún ó ní ọ̀rọ̀ ló délẹ̀ yìí ó Túbọ̀sún a ní láti mú irin mi dáadáa túbọ̀sún tún jókòó dáadáa ó ní bẹ́ẹ̀ ni kinní kan òun ló kàn ń bà mí lẹ́rù báyìí ẹ̀rù bẹ́ẹ̀ ni sà kí nìyẹn ọmọ kọmíṣánná ní irin mi àṣẹ lè wá láti òkè ní pé a sílẹ̀ tani sílẹ̀ tani yóò pàṣẹ ọ̀hún inú àhámọ́ wa yóò wà tí a ó fi rídìí ọ̀rọ̀ yìí túbọ̀sún wo àkànjí bí ẹni mọ ohun tó ń wí ṣùgbọ́n kò sọ̀rọ̀ ó ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àkànjí bẹ̀rẹ̀ sí ní dún ó gbé ìpè ọ̀hún ó ní ẹ̀ló ẹsẹ̀kẹsẹ̀ òun ni ara rẹ̀ wálẹ̀ nígbà tó rí wípé kọmísánà ọlọ́pàá òun ló ń pè òun kọmísánà ní wọ́n ní ọmọ kan tó ń jẹ́ Dúróṣinmí ó wà ní àkàtà yín sọ pé bẹ́ẹ̀ ni sà mo fẹ́ kí ẹ lọ tú sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n kò ni kí o lọ múṣẹ ní ẹsẹ̀kẹsẹ̀ kò burú sà ìpè náà já àkànjí ó fi ọwọ́ gbá àga pẹ̀lú ìbínú ó ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí orí tábìlì ó fi ọwọ́ méjèèjì gbé orí kùràkùrà bí oníkúrú náà túbọ̀sún kò béèrè ọ̀rọ̀ kankan lọ́wọ́ rẹ̀ tó fi mọ ohun tó ṣẹlẹ̀ ó dìde ó ní ṣé kí n bá yín sọ fún wọn wípé kí wọn ó tú sílẹ̀ àbí ẹ ó sọ fún wọn fúnra yín àkànjí wojú túbọ̀sún ìbànújẹ́ hàn lójú rẹ̀ kò fèsì sí ọ̀rọ̀ tí Túbọ̀sún sọ rárá Túbọ̀sún náà sì wí nǹkan kan mọ́ tó fi ń jáde lọ bí ó ti dé ẹnu ọ̀nà tó sí ilẹ̀kùn òun ló ní orílẹ̀-èdè yìí kò lè ní ìtumọ̀ bí a bá ń bá a lọ báyìí tó wọ ọ̀nà ẹnu ọ̀nà pa ilẹ̀kùn dé ó sì lọ <laughs> ọ̀tẹ̀ bá a ti nìkan ń àkànjí tún wọ ẹnu ọ̀nà tí túbọ̀sùn gbà jáde lọ sàkún ó fẹ́rẹ̀ lè bú sẹ́kún túbọ̀sùn pa ilẹ̀kùn dé ní tirẹ̀ ó sì jáde lọ. Hmm. kí ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ìgbìnrin ọ̀tẹ̀rí bá a ti ń pàkan òun nìkan ń rúwé ẹ wò mí ibo làwọn aláṣẹ ìlú ibo ni wọn ò bá ìlú yìí dé báyìí ọmọ tálíkà òun nìkan òun lòfin òun ló ń mú. òfin òmúlówó àtàwọn ọmọ wọn pẹ̀lú gbogbo ẹbí wọn pátápátá kí là á ti bá yàrá èyí já ẹ wò mí ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ ikú yìí <laughs> ìwé ìtàn tẹ́ gbádùn ló ẹ tí ì rí nǹkan kan o ń tọwọ́ bàpò ni àti agbára lọ́wọ́ ọlọ́run a bá pàdé tá a tẹ̀síwájú ẹ rí oníwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ ikú yìí lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ o lọ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá bẹ́ẹ̀ ṣe ń ṣe kóríyá fún mi àti bẹ́ẹ̀ ṣe fẹ́ kí àwọn ètò mi ọlọ́kan òjọ̀kan kó parun mo dúpẹ́ o mo dúpẹ́ gidi mo mọ̀ lóore ǹjẹ́ títí dìgbà míì tá a tún máa pàdé orí ń fáwọn ẹ̀dọ̀ ń dùn mọ́ etútù ìmẹ̀jà lálẹ́ odò ẹnìkan ìkó dídì mọ̀dẹ̀kú lójú ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ lónìí òní wọn tún padà máa bá yín lẹ́ẹ̀mí ìta bá tún padà dé tá a mọ̀ tẹ̀síwájú níbi tá a bá ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ ikú dé mo fi dá yín lójú ìwé ìtàn tẹ́ gbádùn gidi ni ó dìgbà kan náà.